lásìkò yìí o ẹ káàbọ̀ sórí ètò tèmi tìrẹ fún ti ọ̀sẹ̀ yìí ṣàlàáfíà ni mo bá yín mo gbà ládùúrà pé àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa lórúkọ jésù orúkọ mi ò yí padà o ìfẹ́lérè ọmọ ọlọ́ládé náà ní lọ́sẹ̀ méjì sẹ́yìn mo mú wá sí etí ìgbọ́ wa ìjíròrò tí mo ní pẹ̀lú bàbá wa chief Ayọ̀ Peters mo sọ ẹni tí chief Ayọ̀ Peters jẹ́ fún wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo sọ fún wa wípé ìjíròrò tí mo ní pẹ̀lú wọn ó dá lórí àwọn olóṣèlú àti àwọn lọ́balọ́ba mo dẹ̀ mú kókó alákọ̀ọ́kọ́ jáde wá fún wa ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn fún ti ọ̀sẹ̀ yìí kókó ta fẹ́ sọ̀rọ̀ lórí ni pé ẹ fi ètò àti ìlànà ìfọbajẹ sílẹ̀ fún àwọn afọbajẹ nítorí náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa ní láti sọ fún wa lórí àkọlé yìí ẹ etí gbọ́ traditional rulers by for example by Yoruba culture. They are the people the community people look up to for the solution to most of their uh, problems. Why, why, why don't we just say by uh, they look up to for the peaceful coexistence. Traditional rulers in the Yoruba culture they are referred to as king or oba. They are madly selected with consultation with the Ifa So it's, uh, it, it, it's by traditional divination. Divine arrangement is yet religious. Thereby, uh, every member of every community sees their traditional rulers as uh, the embodiment of uh, power Uh, dignity and authority. Since uh, the arrangement of uh, installing numbers or kings or traditional rulers in our communities have now been polluted in the sense that uh, is the governor of a state, for example, who now decides who will be the traditional ruler and even installs and giving the staff of office rather the I mean or the afobajers that's uh, the kingmakers who or, who traditionally and uh, oitato were the people actually con uh, consulting with the Ifa Oracle to be able to know who will emerge as the preferred candidate among many who be uh, contestants to that position of an oba. By such arrangements, traditional rulers are supposed to be the fathers of uh, everybody living in that community, be you politicians or religious uh, leaders, uh, the clerics in the Islamic religion or the the pastors or leaders of the Christian religion. But unfortunately, it's not a common now that uh, the governor of a state, for example, in, in the Yoruba land or even some of the, of the communities in Nigeria, use their preferred candidate to emerge as the Oba of that, of that community. In recent time, the political arrangements has put uh, traditional rulers direct, directly or indirectly under the authority of uh, politicians. thank you